ènìyàn ló ń jẹ́ àníbìrè ọlọ́run. sáré o láì mọ bí tá ń lọ. ọlọ́run ọba onìkan òun ìwòsàn lọ́dọ̀. that's right very sorry to to tell you that uh, we lost her. Lost? Uh, lost who? My my wife? Yes. Uh, no, <laughs> Doctor Odempe uh, really understand tó ṣẹlẹ̀. You see, she was on her way to an event maybe tí wọ́n for fẹ́ award. You see, and we were supposed to go together so ó ń run late so èmi àti ọmọ ń múra láti. ẹ ẹ farabalẹ̀ kàńdà sẹ́rí internal bleeding ẹ wọ farabalẹ̀ sẹ́rí internal bleeding ni wọ́n ní ó yẹ pọ̀ so òun ló kọ́ sí gbogbo ẹ fara yín balẹ̀. Can I see my wife? ẹ lè rí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. I want to see my wife. Okay. Um, Doctor, I'm calm. <laughs> I'm, I'm, I'm very calm. Oh, baby, it's good you're here. Mo ti ń sọ fún wọn I'm here and I'm fine. Mo ò mi lóhùn. Please tell them. Jesus. Jesus. Take it. Doctor. You just need to take heart. They take heart. Say the Zola. Zola. Zola. Zola. Zola, I just want my baby. It's just a baby. What about our baby, Zola? Our child? kí ló ṣọmọ wa kò sí nǹkan kan tó ṣọmọ wa. àwọn sọpọ máa fi mí lẹ́nà ká ló máa tọ́jú ọmọ mi sọ́la dọ́dọ́. èmi ni mo máa tọ́jú ọmọ wa what are you saying. please stop this. hello hello can you hear me. hello i'm talking to you. níbi tá bá rìn dé ṣé bẹ́ẹ̀ la máa rí mọ́ níbi tá bá rìn dé. Oh, oh, oh, I to you. I am talking to you, Poppy! Aki, I am talking to you. hello so o fẹ́ sọ pé o o gbọ́ mi nísìn àná why are you ignoring me ṣé wọn kàn mò ń bá sọ̀rọ̀ ni. hello. torí pé kò sẹ́ni tó rìnrìn àjò kó gbé e ṣáájú tí wù kó pẹ́ tó a ó délé dandan àjòjì. Baby, I'm talking to you. Can't you hear me? Are you leaving me here? Ṣé o fẹ́ fi mí sílẹ̀ ni? Kò lè Yes, of course I can see you. Oh, thank God. Finally, someone can see me. I thought I was losing my mind. Oh, yes, that was because not everyone can see or hear you. How do you mean? Oh, Kishara Yemo. ṣara ayé mọ̀. Alábàárà méjì nìkan náà ló lè ríra. Àbàrà méjì. Oh, kì í Are you saying I am dead? Yes, of course. No, no, it's not possible. I cannot be dead. Mo fẹ́ lọ gba award ni. Unfortunately, money accident. Wọ́n dẹ̀ gbé mi lọ hospital. Ìgbà tó dẹ̀ gbé mi débi ìbáyìí tán tí mo jí, mo ń báwọn èèyàn sọ̀rọ̀. So this cannot be happening to me. Are you saying pe? mi ò ní rí ọkọ àti ọmọ mi I was sent here to take you. Take me? Take me where? I am not going anywhere with you. Tó I pé mo dé event here? Or mi àtọmọ mi ṣì yẹ kó wá bá mi, We are supposed to go home together. No, this cannot be happening to me. I have worked so hard for this. Well, a ti kọ ìgbà tí àkókò tí ẹ̀dá máa wá sílé ayé àtìgbà kò sí ẹni tó lè pe olódùmarè lẹ́jọ́. but why me i am too young for this mo ṣì ní nǹkan púpọ̀ tí mo fẹ́ gbélé ayé ṣe. come on take a walk with me. ìrìn àjò ní gbogbo a máa wáyé o bòdò jọjọ kan àwa yóò fi rìn àjò sílẹ̀ bòdò jọjọ kan àwa máa délé gangan torí pé kò sẹ́ni tó rìnrìn àjò kó gbé e ṣáájú. after our last session mo sọ fún un mo ní pé kẹ́ ẹ lọ rò dáadáa so kí wàá ní decision yín báyìí. Eh, thank you very much ṣẹ́rí àtúmọ̀ the right thing ni ká kọ́kọ́ wá fún counseling bí and we have done that. adẹ̀ ti rò èmi personally mo ti rò dáadáa i'm done with this marriage ah. divorce ain't gonna laugh fẹ́ please. Ah, ah. ọkọ mi. ta ni. ẹ̀mí tí ìjọ ìjì sáré bá wọn sọ̀rọ̀ olówó orí mi. má pè mí bẹ́ẹ̀ mọ̀ sẹ́. Ah. tún ro náà ó sì ń tẹnu mọ́rọ̀ divorce ni after everything that a ti go through okomi. mi. exactly point yẹn gangan nìyẹn gbogbo nǹkan tá a ti go through ẹ jọ all the time miscarriage ni miscarriage ni this wasn't the woman I married no mo yeah mo mọ bí ìyàwó mi ṣe rí ìwọ náà wo bó ṣe sọra I don't even find her attractive anymore ah. you a shadow of yourself o kàn ṣe nǹkan tó ń wẹ̀ o ò tiẹ̀ consider pé ọkùnrin kan wà o gbọ́dọ̀ I mean. ẹ jọ ma níbi bitter day. I want divorce and that's final. ṣàtìgbọ́ counselor please ẹ jọ excuse me I'm done I'm out of this marriage. ọkọ mi olówó orí mi adé adé àti ìbá ti bá mi bá sọ̀rọ̀. ẹni sùúrù ẹ ṣe sùúrù ṣe ti rí wọn made mention àwọn point kan nísìnyí tí mo dì mú bẹ́ẹ̀ ni wọ́n ní you no longer attract him anymore that you are no longer the woman he married. àǹtí mo mọ ọkọ mi dáadáa ó wà wà wí ni mi ò ṣèyàn kan tó lápọn tẹ́lẹ̀ mi ò múra náà láti ilẹ̀ ó kàn wá wàwí ní bá mi bá sọ̀rọ̀ ó kọ́ mi kọ́ lílé something is not right. madam ẹ máa ní láti work on your dressing gan because you need to be attractive to him. ẹ jọ̀ọ́ ẹ má bínú ṣé bí mo ṣe múra yóò wà òkè. ẹ wà òkè but all the same nǹkan tó fẹ́ yẹn gan-an lè gbọ́dọ̀ bá wọn fẹ́ if this marriage must work. Okay. Ṣé ti gbọ́? Màmá tún máa expect mi. Ẹ pẹ̀lẹ́. Ẹ rẹ́kọ̀ọ́. Bàbá, ṣé áńgẹ́lì ni yín ni àbí ìmúṣẹ? Mi ò kí ṣe áńgẹ́lì. I am a messenger messenger. yes. ìránṣẹ́ báwo lẹ ṣe di ìránṣẹ́ or were you created like that. well you see decades ago I was a vibrant young man. <laughs> I had a very beautiful wife. She was pregnant. Ìgbà tó tó àsìkò tó máa rọbí, a bá gbé lọ sí hospital. Ṣùgbọ́n rí i pé kò ní lè dá ọmọ yìí bí àfi tán bá ṣe operation fún un so wọ́n ní kí n lọ wá blood donors wá blood donors mo wá lọ on my way back I had an accident coincidentally I was taken to the same hospital ibẹ̀ ni ọlọ́jọ́ dé bá mi bẹ́ẹ̀ ni mo rí ọkùnrin kan tó ń jáde láti inú ààrẹ ní bá sáré kò sí mo ṣe kó wọ́ nìyẹn ah àbórí ó kọjá lára wa bẹ́ẹ̀ yẹn torí alábara méjìlá wa òun sì wà nílé ayé. torí kí ni ìtara àti rí ìyàwó àti ọmọ mo ṣe wọnú ward báyìí ni mò ń rẹ́rìn sí ìyàwó mi tó ró ti bímọ láì ṣe operation inú mi dùn ǹjẹ́ kí n gbé ọmọ ló bá pariwo she couldn't recognize me ó pariwo rò pé mo fẹ́ mo fẹ́ kidnap ni. ìwọ ṣá lórí mi tó kọnu ìfẹ́ sí mi ìwọ ṣá lórí mi o tó kọnu ìfẹ́ sí mi. orí tó ń sá lọ ẹ̀mí ẹ̀ ló ń sá lọ yẹn o tí ọlọ́jọ́ ò bá tí ì dé tásìkò tí ì tó ó ṣeé ṣe kó padà sínú ara yẹn. Ah, ẹ̀dá ọmọ ádámọ̀. She couldn't even wait to hear the end of my story. Madam! Madam! Madam! Madam! madam, Come for sure! Kó máa gbé mọ́tò bọ̀! Kó máa gbé mọ́tò bọ̀!

Mrs. Adégòkè I káàsán someone. yes ma'am. ṣé ẹ mọ̀ mi of course mo mọ̀ yín Yeah, ìyàwó ọ̀gá mi nìyí oh yes that's true What's <laughs> ti rántí face yín eh, miss kíni yẹn náà Tọ́pẹ́ oh yes you are miss Tọ́pẹ́ that's true very beautiful lady ẹ pẹ̀lẹ́ so um, kí lẹ wá ṣe ládùúgbò wa àdúgbò yín yes in fact ilé mi rẹ ṣé ilé ọ̀dọ̀ tí ń lélẹ̀ bẹ́ẹ̀ ni mo mo wá wo àwọn properties kan ní oh. àdúgbò bíbá yìí ìyẹn náà ni mo wá wò. so ṣẹlẹ̀ tí wàá ṣetán báyìí. ah mo ti ṣetán mo tiẹ̀ ti ń lọ báyìí. so ibo lẹ́wà park mọ́tò yìí sí. ṣé mọ́tò bẹ́ẹ̀ni mọ́tò mi break down so oh. mo wá gbé lọ sọ́dọ̀ mechanic mi ò wá lè dúró oyè yín ni mo fún ní kí n sáré wá ṣe nǹkan tí mo fẹ́ ṣe. ṣé ẹ̀dẹ̀ wa mind kí n fún yín lift lift ṣé lọ sílé ọ̀dọ̀ tiwa bẹ́ẹ̀ni mo tiwa gangan of course ma eh, eh, i'm okay with that <laughs> okay ma ilé ọ̀dọ̀ ti yín rèé bẹ́ẹ̀ni ma ṣàwọn eh. oh, okay. I was lost in thought. Yes, we are home. Yes, yes. we are home. <laughs> um, um, why don't you come in for a drink? Just to say thank you. Ah, ẹ má bother ma, mo ń rush lọ síbi kan I insist, please. Ah. Mm. <laughs> Mm. Your key. My, my key. Oh yes. <laughs> oh, yes. I forgot. Mo I'm back. gbàgbé nǹkan these days. <laughs> My key. My key. <laughs> ah! Mm. I found it. Okay. kí ni ìwọ wá ṣe bí. good day sir actually àwọn madam wà stranded that's ìyàwó yín so mo wá fún wọn ní lift wálé. Oh, yes uh, mo wà stranded wọn wá help me a very nice lady eh, wọn uh, help me délé and i invited her in for a drink i hope mm? you, you don't mind. Tọ́pẹ́ Tọ́pẹ́. very nice lady there okay, let's go. Mm -hmm. um, very lovely <laughs> very lovely lady wow ẹ ṣeun gan thank you. Now náà kí ló ṣe é tó ń gbọ̀n o fẹ́ bá gẹ́ẹ̀tì díríǹkì kí ló tó ń ṣe bẹ́ẹ̀ tó yẹ ó lárùn ọpọlọ ṣé inú bedroom ni díríǹkì wà ní àbí ẹ̀jọ́ kitchen o kàn ń pretend pretense lásán ni o ta ló fún ẹ ń pẹ́yọ̀ tí inú ẹ̀ fi pòpọ̀ tó fi mọ kitchen yàtọ̀ sí yàrá má sọ mí lẹ́nu o má sọ mí lẹ́nu àbí èwo ni pretense òṣì gan. wọn kì í normally bóyá kọ̀ọ̀kan ló fà. wọ́n ní kó ṣàlàyé mi fún secretary mi. <laughs> are you alright ìwọ ni ìwọ ni nice nice sushi. kí ló tẹ̀lé wa nílé wa ṣe o dẹ̀ feel comfortable o cross leg oṣì o fẹ́ kó bá wa ní. mi kò fún wọn ní lift náà ni. lift oṣì come get up kó up. Come. máa lọ jàre wọn náà jókòó fẹ́ gba drink rírà lápá o mọ bóyá olúrete oríṣiríṣi fún ẹ come on go. ṣé ẹ fẹ́ um, ah Auntie. yẹn. of course she is not interested in your drink she's not interested wo wo wo jẹ́ kí n sọ kíní kan fún ẹ ṣé ní gbogbo mental disorder gbogbo pretense kórìí ẹ ò pé ẹ olójú ẹ àlejò ó bẹ̀rẹ̀ sí ní mú yàrá ó fi ń pe kitchen wo ìyẹn ò ní kí n má divorce ẹ o kò stop kò stop anything mo dẹ̀ mí nǹkan tí mo sọ. mo fẹ́ wọ inú bedroom lọ bedroom. pẹ̀lẹ́ what an announcement fẹ́ lọ sínú bedroom. bedroom o bá o bá ṣe ibi ẹni tí àrùn ẹ̀jẹ̀ ta sí lọ́pọlọ kò lè work i'm gonna divorce you. ló ṣe náà what came over you kí ló rí tó máa tẹ̀lé ìyàwó wá sílé ó dé tẹ̀lé wá sílé gọ́gọ́gọ́ it's risky. Mm, bá a ṣe ń bí mi nìyẹn I just stepped out of the house and mo kàn rí wọn lórí street mi I was surprised too. In fact, eh, I thought you had found out. I was so scared. Ah, oh, you lórí street, eh? Yeah. Ah, are you sure? Yeah. Kí ló sọ pé òun wá ṣe ní street? Eh? Eh, wọ́n làwọn wá ṣe àwọn real estate kan and in fact she was disoriented like oh. wọ́n kàn ṣe bí pé wọ́n rántí orúkọ mi ah, and all that. I see kò possible kó má wà disoriented yeah <laughs> ọ̀dọ̀ councillor láti kó mo dẹ̀ insist pé àwa méjì gbọ́dọ̀ sign divorce papers ẹ̀ mo ní mi ò fẹ́ mọ̀ in fact immediately ta délé lèmi ti yọ òrùka dànù mo sọnù wọ́n àrùn ọpọlọ ti ń dààmú ẹ̀ nìyẹn. <laughs> Yes, but you need to be careful. Ọmọ yẹn pọ́n play pranks ni. You need to be very careful because kò rọgbọ́n She's going. Are you sure? Oh, double sure. My ń ṣe divorce Ah. I can't wait. Yes. Wọ́n máa jáde, máa wá My wọn. Wọ́n máa My ìyàwó tuntun. Máa gbé ẹwọ́n nulẹ̀. Àwọn kọ̀ọ̀kan wà tí mo tẹ̀fẹ̀ kò change nínú my tí díẹ̀ tẹ̀ ń lò. Gbogbo àwọn bẹ̀ sheet tó ń lò tẹ́lẹ̀. Àwọn abọ́ tó fi ń fún mi lóúnjẹ. In fact, I'm changing the whole interior of the house. Change my brain tree. <laughs> you see, factory reset. Mom, maybe you belong to. Mm. You know, baby, I can't wait. You can't wait, darling. Eh? Mm-hmm. Come on, baby. Mm. It is you. baby. But we need to be careful. Oh, yeah. Uh, when you cook dog, come on, go to a fair No, I don't want that. All right? No problem. Come on, baby. Give it to me, that boy. You know, like you used to. Oh, my goodness now I'm losing it. Ìkà ni ẹ́ o, ìkà ni ẹ́ o, ọ̀dájú ni ẹ́ pẹ̀lú, kí ni mo ṣe fún ẹ? kí ni mo ra ń pẹ́ ẹ̀ tó fi ṣe báyìí fún mi ibo ni mo ti mọ ẹ rí ṣó mo wípé o lé ní ẹ. má pè mí lólè mi ò kí ń ṣolè. o lé ní ẹ. mi ò kí ń má pè mí lólè. ah ẹ̀hẹ́n I have something important I wanted to do. Èmi náà ní gbogbo nǹkan tí mo fẹ́ ṣe. Mo mo dẹ̀ rí opportunity yẹn. Mo mo dẹ̀ lò. Ó mọ̀ pé opportunity comes but once. So mo dẹ̀ lò. What are you saying? o lè ní ẹ o ti máa sọ fún mi pé o ní àwọn nǹkan tó fẹ́ ṣe tó mọ nǹkan tèmi náà fẹ́ ṣe ni tó mọ àwọn tèmi náà sáré pé mo fẹ́ àti rì ẹ o lè sọ mi pé o ṣe o lè tó mọ ibi tí mo lọ ni tó mọ ibi tí mo ti bọ̀ ẹ. Well, I am sorry about that. I, I didn't mean to. Ibo ló ń lọ, ibo ló ti ń bọ̀ marriage counselor wa ni mo ti ń bọ̀ èmi àtọkọ mi lájọ lọbẹ ó fi ìbínú ó fi fi mí lẹ́síbẹ̀ nígbà tí mo kúrò lọ́dọ̀ marriage counselor wa mo dẹ̀ pinnu mo pinnu wípé mo máa lọ ṣe jàǹbá fún ẹni tó pín èmi àtọkọ mi níyà nítorí ọkọ mi sọ wípé òun máa divorce mi ni in fact mo fẹ́ lọ pa ni. o fẹ́ pààyàn ó mìn pé kó tó l'accident yẹn ó ní intention láti pààyàn ṣé wò mọ̀ pé tó bá ṣe bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó má rọrùn wọ̀. ṣé mi lè rọrùn wọ̀ ṣé wọn tó ṣe nǹkan tó ṣe fún mi ṣé wọn kò má rọrùn wọ̀ ọmọ nǹkan tó ṣe fún mi ṣé mo kó ń ṣe mi mọ́rùn ni accident tó ṣẹlẹ̀ sí mi yẹn ṣé bí ara mi àti ẹ̀mí mi wọ́n kàn ṣèṣì pínyà ni mo fẹ́ padà wọnú ara mi lọ lọ lọ lọ lọ ìjákara mi lọ́wọ́ mi ò bá yé mi jẹ́ mi ò lè padà sáyé mọ́ ó bá Yémídé sọ mí dòkú tó mọ̀ pé wọ́n ló dẹ́bi mi légbodò tó mọ̀ pé wọ́n ló dẹ́bi mi légbodò. <laughs> Ah! Ah! ikú tó wá dùn mí jù tó dùn mí jù nù nǹkan tó ṣẹlẹ̀ ní wípé kátẹ́ sọ wípé mo ti dòkú mi ò rí mission mi mi ò rí accomplish. Mary accomplice. ṣé o gbọ́ nǹkan tí mò ń tọ́ ni àní tó bá ṣe nǹkan tó ń tẹnu mọ́ yìí ó ti di mọ́dúrà nìyẹn náà. mi ò kí ẹ mi ò kí ẹ ẹ mo di mọ́dúrà mi ò kí ẹ because mo ti lose everything gbogbo nǹkan tó ṣe pàtàkì sí mi tí mo nífẹ̀ẹ́ sí làwọn ọmọ aráyé ti gbà lọ́wọ́ mi sórí bó ṣe wò mí mo máa ń lóyún oyún máa ń jábọ́ lára mi ní gbogbo ìgbà ọkọ mi from the beginning ó dúró tì gbogbo bá ṣe lọ sáwọn hospitals yẹn ló máa ń tẹ̀lé mi lọ mi mọ̀ kó tó ṣẹlẹ̀ láàrin ọ̀nà ọkọ mi ò wá nífẹ̀ẹ́ mi mọ́ kò fẹ́ máa rí mi mọ́ ọkọ mi tó jẹ́ mi pé kó fi ọ̀rọ̀ mi ṣeré tẹ́lẹ̀ nígbà tí mo máa find out pé ovarian cyst ni mo ní tí àti bí mo fi ń dà mí láàmú mo wá sílé lọ́jọ́ náà mo fẹ́ sọ fún ọkọ mi kò tí ẹ fẹ́ gbọ́ nǹkan kan lẹ́nu mi kò fẹ́ gbọ́ nǹkan kan ah, ọkọ mi sọ wípé mo ń rùn sóhun ni ọpẹ́lọpẹ́ accountant tó ń ṣiṣẹ́ lọ́fíìsì ọkọ mi ló jẹ́ kí n mọ̀ wípé tó pẹ́ ló gba ìfẹ́ mi lọ́kàn mi òun ni ò jẹ́ kọ́kọ́ mi nífẹ̀ẹ́ mi mọ́ mo dẹ̀ make up mind mi wípé mo máa pààní. I am so sad. I, I am so so sorry. Mi ò mọ̀ pé ẹ go through nǹkan tó le tó bẹ́ẹ̀ yẹn. I am so sorry. Actually, orúkọ tèmi ni Bisola Da Silva fashion stylist ni mí eh, eh, eh, kí n tó ní accident tó gba ẹ̀mí mi I was going to receive an award as the best fashion stylist in this country mo wa married mo dẹ̀ ní ọmọ tí títí mo nífẹ̀ẹ́ sí you know ìgbà tí mo fẹ́ lọ gba award yẹn ni mo ní accident àwọn èèyàn tiẹ̀ try wọ́n ń ràn mí lọ́wọ́ wọ́n gbé mi dé hospital ìgbà tí mo dé hospital everything kan kàn dédé dàrú mo kàn dédé rí bàbá kan mẹ́sẹ́ńjà ni wọ́n wọ́n pè mí. àwọn ọmọ mi kúrò wọn abẹ tí ń bá mi sọ̀rọ̀ ṣebí ọ̀rọ̀ là ń sọ láfi rí ìwọ tó fi l'accident. ọ̀rẹ́ ò bá ti fi mí lẹ̀ bí tẹ́tí rí mi ó bá ti fèmí lẹ̀ kí ló kún ẹnu ọ̀rọ̀ tèmi níbi tó jẹ́ wípé mo sì máa padà bọ̀ sípò kí ló dé tó fi dá sọ́rọ̀ mi tó wà báyé mi jẹ́. <laughs> mo ti báyé mi jẹ́. àmọ́ mo ti sọ fún ẹ pé kó má bínú má bínú you know. mo dá tó bá fẹ́ kí n dárí jẹ tó fẹ́ múnú mi dùn tó fẹ́ kí n gbàgbé wípé O ṣe àṣìṣe sọ́dọ̀ mi ó ní nǹkan méjì tí mo fẹ́ kó bá mi ṣe. nani nani o òun wa nílá nani o nani nani nani o òun wa nílá nani o ohun tó ń ní ní pọlọ́rọ̀ ẹni ohun tó ń ní ní pọlọ́rọ̀ ẹni o ìwọ ṣá lórí. ẹ káàbọ̀ welcome oyin bóni. hello my darling. how are you. Hmm? hello how are you. how was school. it was fun. okay good good good good good. Well, ah, where's your lunch bag. I forgot it at school. Your àpamọ́wọ́ is. I'm very sorry, sir. Àti wọn náà. treat and thing ló jẹ́ kí n mọ̀ pé òun ti gbàgbé sí school. Boss help àwọn ò sí around, so I had to just. Màá. Hmm. But Why did you forget it? Eh, ẹ jọ̀ọ́, ẹ bá mi make sure kó tẹ bá padà sí school, ẹ bá mi Never hmm? me keep it. Okay. To Toro máa gbé mi padà wá sí school so that she yeah. will come back home with both of them. No problem, sir. Thank you so much. Bye bye, Angel. So Thank bring back much. our nugget bag. Má bá sòyìnbó òsì jẹ́, mo wọ́n ní kó má sòyìnbó burúkú sojú ọmọ fún mi o. Má má má má má má bó ìbò ọmọ jẹ́, mi ò mẹ́tọ́ ránṣẹ́. Nugget bag. You Mo tọ́ ránṣẹ́. Ẹ mọ̀ pàmò ṣé ká mọ̀ sòyìnbó Order for Jerry ṣé barisa náà ló kọrin pé baggage i luggage ẹ ṣe bí nǹkan tán fa náà ni is it not luggage or baggage ẹ ẹ ẹ wọ ẹyin lẹ́mọ̀járe. èmi ni. ọlọ́run jẹ́ mi ni o sálẹ̀ bèrè. mi ń ṣe ni tẹ mọ̀ ẹ yọjú sí mi ẹ jọ̀ọ́. bẹ́ẹ̀ wà bẹ̀ sàyẹ̀mí orí ẹ̀ kankan. òkèlè ṣí gate fún mi jàre. èmi ni. ẹ pẹ̀lẹ́ ẹ jọ̀ọ́ ẹ má bínú ṣé ẹ mọ bvn mi nílẹ̀ fi mọ ó kọ mi torí èmi náà rò pé mo rí yín rí ẹ kan pé òkèlè ó yà mí lẹ́nu mo ń bọ̀ lọ́nà ni mo béèrè ọ̀rọ̀ yín àwọn èèyàn ló dárúkọ yín fún mi. torí èmi náà wò pé bóyá olè yóò kàn sáyé nígbà tí ìjẹpẹ lájẹ kí ni iṣẹ́ táwa lè ṣe fún yín. mo wá apply fún iṣẹ́ yìí. kí ni apply of the application iṣẹ́ yìí. bẹ́ẹ̀ni ṣé ẹ ti rí iṣẹ́ tí wọ́n kì í ṣe àgbàlagbà ni ẹ ti rí gbogbo ẹ̀ <laughs> ẹ máa wọlé bọ̀ wá ẹ̀ẹ́dọ́gbọ́n kú mo ti wáyé tì láyé bíi géètì ara tẹ̀ lèmi kọ́ rò pé bóyá ó bọ̀ wá wá. Hello. Hello. Ẹ súnmọ́ wọn. Hello sir. Yeah. So, how can I help you? Kẹ́mi lórúkọ mi. Okay. And um, mo wá apply fún position nani ní ti ẹ̀ post it. Oh, okay, okay. Um, no no no no no ẹ máa wò mí bẹ́ẹ̀ mo ní bẹ́ẹ̀ ṣe ń wò mí i like to look good you understand but kò affect iṣẹ́ mi rárá. no no no no i'm just uh, i was just expecting somebody a little older and more mature. Uh, i'm very experienced mo ti ń ṣiṣẹ́ yìí ti pẹ́ and they have soft spot for children especially àwọn ọmọbìnrin. Ah, yes. obìnrin. yes. Eh, <laughs> bẹ́ẹ̀ ṣe sọ yẹn á dàbẹ̀ ní pẹ́ẹ́ tí mo pé obìnrin ni ṣóbìnrin lọmọ yín ni obìnrin ni oh. eh, baby's a girl <laughs> how beautiful okay okay uh, I assume you have all the necessary documents yes yes I do I'm learned so you have nothing to worry about <laughs> okay okay uh, well um, n tó as you can see I'm already on my way out. Um, but um, four ni school bus ma drop yes. uh, baby me. so and being a single parent now mm. I've had to adjust my work time kémi náà máa dé for that time I mean luckily I own my own business so n bá sọ wípé kẹ wá four yẹn mm, so that tó bá ti dé ẹ eh, tá bá ti dispense pẹ̀lú gbogbo àwọn formality tó kù I'll be able to probably tell you more about her, you know, the kind of things she likes to eat uh, and all that. Ṣebí lórí gbogbo level yẹn, ẹ má worry ara yín. I have it under control. Bí mo ṣe ń wo ọmọ yín yẹn, tí wọ́n máa fi dé fọ̀ tí mi máa padà wá, màá kọ́kọ́ noodles for no. Mo fi ìbò máa like noodles. So to bá ti jẹ́ tán, tó bá ti digest inú ẹ̀, màá wá fún un ní cookie àti warm milk. Màá like yẹn náà. Ẹ ẹ jọ ẹ má bínú màá kẹ́ tó ṣe Eh, fún ẹ ẹ rántí àwa tá à ń jẹ sẹ̀mú náà ọ̀gá sẹ̀mú pé mi jẹ noodles ẹ ignore ẹ. ignore. ṣé rí ọ̀rọ̀ tẹ́sán sìn ó dàbí pé ẹ wẹjú ni o. ṣé nǹkan tó mọ yín láìpẹ́. she loves them. oh Mary. <laughs> this, this is interesting this is interesting anyway there's no problem uh, I, I just hope that uh, she likes you. she's going to. because that's very important. because I like her already. <laughs> okay yeah. <laughs> uh, let, let's uh, let's do like that. Hmm? ẹ̀yin padà by four so she will come back by four o'clock. four ti alẹ́ àbí. tààrọ̀. Hey, Emma, long time. Yeah. Jerry, so I'll see you later. Yeah, I'll see you by four. No problem. I should go. Thank you. Yeah thank you. Uh, so, so to in case of I actually me day by four news letter. Hmm? Okay. So she gets noodles me come and what one of You want to fetch your noodles? Come here. No, no, no, no. Our people in furniture. Bisola ṣé o rí i pé o ti fẹ́ máa fẹ́ràn ara ẹ jọ ọmọ làkejì ẹ lọ báyìí. àà irọ́ o báwo ló ṣe máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn má rò bẹ́ẹ̀ o má rò bẹ́ẹ̀ rárá ó mọ̀ pé first time tí mo lọ sí ọ̀dọ̀ ọkọ mi àti àwọn ọmọ mi mo kàn ń wò wọ́n from afar ni mi ò lè bá wọn ṣe anything because wọn ò mọ̀ mi rí stranger ni mo jẹ́ sí wọn so ìgbà tí mo rí opportunity pé wọ́n ń wá nani I have to seize the opportunity ó mọ̀ kí n lè wà pẹ̀lú wọn. nǹkan tí mò ń sọ gangan nìyẹn iṣẹ́ tó wá gbà bẹ́ẹ̀ sí ṣé o mọ̀ wípé àárọ̀ dalẹ́ ló máa lò bẹ́ẹ̀ ìgbà ló ráyè gbọ́ tèmi. darling títí ẹ ò ní gbé mo mọ́nítọ̀ tiẹ̀ náà ok mo promise ẹ pé màá tún wá try harder lórí ọ̀rọ̀ ẹ ṣùgbọ́n màá tún wá try harder. nání nání nání o òun wa nílá nání o ìyẹn. Yeah nani nani nani o o ohun wa ni lánàá o oh. ohun tó ń wúni ní pọlọ́rọ̀ ẹni ohun tó ń wúni ní pọlọ́rọ̀ ẹni o oh, oh, ìwọ aṣá lórí mi tó kọnu ìfẹ́ sí mi ìwọ aṣá lórí mi o tó kọnu ìfẹ́ sí mi. Good day. Good afternoon. Is the boss around? babe ṣé o rí ìyàwó ọ̀gá sí o ò rí nǹkan tán wò. man addressing is so unusual babe Ha? mi believe pa àwọn olówọlé sí o. jọ kí ló wọ̀ pẹ̀lú abámẹ́rì tó wọ̀ kí ló wọ̀. wọ́n wọ aṣọ abámẹ́rì náà tún wọ̀ yẹn dressing to fine bẹ́ẹ̀ yẹn abámẹ́rì ni. kọ́kọ́kọ́ ibi làṣẹ iná gẹ̀ work àbí. Ah, ah. tó fi kúrò lọ́fíìsì ẹ̀ tó wá ń ṣèkẹ́ ẹ̀ tó wọṣọ kan. ó dà má bínú ó ti bínú. abẹ́ ẹ̀kọ́ máa gẹ̀ work. má bínú o. thank you kí ló ṣẹlẹ̀. kò sí mo ní kí n gbé lunch wá fọkọ mi. lunch. yes darling. your favorite you're going to love it. I made it with love. <laughs> Ah, ah. má jẹ́ kí irú bẹ́ẹ̀ o hmm? kò ń ṣe pé mo bẹ̀rẹ̀ sí ṣe gbogbo eléyìí nítorí pé kò lè change mind ẹ̀ lórí ọ̀rọ̀ divorce wa no a máa divorce ara wa yes èmi gangan máa sign divorce papers yẹn fún ẹ so kò sí wàhálà mo kàn wọ́n pé okay um, a fẹ́ divorce ṣé ká máa jà ní à ní ìdè náà a lè máa ná ìsira mọ́ ọ̀pá ah baby mi máa need. You know, lunch ṣeré mi ò fẹ́ pẹ́ torí mo ní a lot of important things tí mo fẹ́ ṣe àwọn tèmi kan tó are very important wọ́n need me you understand and I have to go and see them àwọn tèmi tó are very important. Oh yeah. So I'm a river later on the darling. What's going on? Going nowhere. Like, why did you why did you come in? What's wrong with you? ah kí ló ṣe ẹ why did she come where o kàn barge into my office so then what's the meaning of that what's the meaning of what what. like báwo lọ ṣe wọlé bíi pé nothing is going on like. kí ló ń ṣe ẹ náà o oh, dey calm down ah ṣe bó surprise mi náà ni èmi náà kọ́ dédé rí gbogbo oúnjẹ wá sí ọ́fíìsì mi ṣó ṣe rú ẹ̀rí ni. but she was looking all good all dressed up and everything but. Ah. ìyẹn náà shock mi náà yìí náà ó shock mi all through tó fi sọ gbogbo ẹ̀rọ tó ń hàn án mo làálẹ̀ ni I don't understand. So I, I, don't get myself. Okay, I'm sorry. You know, I'm just scared. You know, I don't want you to change your mind. Come on, baby. You don't need to be scared. Are you sure? yeah o oh, mọ̀ mo ti save any ní the bus paper so if sí gbogbo eléyìí tó ń ṣe dẹmọ ni o sign it. come on relax you big guy come on Don't <laughs> worry. So I come love with light. Again? Of course, again. Oh, I <laughs> die here, baby girl. <laughs> of course, I'm coming over. All right, baby girl. Ojú mi púpọ̀ jù. Ó ti asáré wọlé. Kí ni ṣẹlẹ̀? Ti asáré wọlé. Kẹ̀mí. Àbí poison wà ní oúnjẹ yìí ni? Àwọn fún mi ní jẹ́lé. Àwọn ò tí ì sí yes. now i want you to use the word the word jump in a sentence in present tense past tense and future tense Oh yeah. jump i jump. Mm-hmm. that's present tense. past tense. I jumped yesterday. Yeah, one more. And future tense is I am going to jump tomorrow. Yay! That's my baby, yeah, Okay, now one more use. Okay, let's use clean sentence for present tense, past tense, and future tense. Play. I play. Mm -hmm. Past tense. I played mm -hmm. yesterday. Yes. And future tense. Mm -hmm. I will play tomorrow. Yeah, that's my baby. Oh, Adumi is the brainy. You're so brilliant. I'm so proud of you. How do you know that my name is Adumi? It's only my mom that called me that name. Did I just say Adumi? You mean it's only your mom that used to call you that name? Ah, it was a mistake. It popped into my head, okay? Don't, don't, don't worry. Just, just write what I told you. Write it down, okay? I, I'll be back, okay? Hello, darling. How are you, dear? Oh, okay. Ah, what are you doing? Um, Auntie is teaching me. Okay. This is ah, where's Auntie? She just went into the room. Okay. Dad, can you guess what? What's that? She bought me pizza and ice cream. Hmm. And um, where is my own pizza? We have finished it. Eh? We have finished it. <laughs> I'm sure you know what is going to come now. What? I am going to take my own pizza out of your tummy. Ow. How, Abby? I'll show you how. Ah, will you take... àwa ń gbèrò ṣíṣe ní tiẹ̀ lọ́rùn àwa ló ń jẹ́ àníbíire ọlọ́run kò má rébi kankan o òye ni ó sọnù lọ́wọ́ wa làwa ṣe ń bọ̀ lọ́rùn jìjàkadì àyànmọ́. à ń bọ̀ òwúde. àwa ni ah, <laughs> ẹ káàbọ̀ bọ́ọ̀lù dé sọ́ọ̀dù ẹnu wetin come bring come back for me. It is not wetin you come bring back mm-hmm. for me. It is what do you bring for me my eh, baby. mo padà tẹ èmi ò pa ti wà ní kíláàsì ibi táwọn ọmọ kéèké ó ti mọ kọ wá ṣọlá yẹ lóde mo rí mọdọmọ láàmú fún mi. Eh, ó yẹ ayé mi wà lóde sí my ṣọlá yẹ lóde sí my life outside ee mo dáràn lọ́mọ tó jẹ́ pé ibi wọn tí ibi táwa ti ń sáyé òun ló wá bẹ̀rẹ̀ sí kọ́ èmi lè kò sí wàhálà lẹ́yìn kí dáàdì mú ọ lọ sí ọ̀dọ̀ àwọn tó máa ń ṣe kan kú ta fún wọn àwọn òyìnbó tí wọ́n máa tẹ̀yàn bá pe fóònù tó máa ní the number you are dialing is switch the number you are dialing is not busy jáde ọmọ gbowó oṣù mẹ àwọn yẹn ẹjọ́ làwọn kúkú wáyé wá rò gbogbo èkó tí òye yàn àwọn sọ gbogbo ẹ̀. Ah, ah you're welcome. My darling, how are you? Did you have fun? Yes, sir. She took me to all the places that mom takes me to. Really? Okay. And she bought me this. Really? Wow. <laughs> I'm jealous. <laughs> Thank you so much. you Ashimodo, thank you. Um, let me go and change your outfit, okay? Mm. sir, mm? I hope you could see problem. I look worried. Uh, not really but eh, mo kàn wá modem mi látàárọ̀ ni i'm supposed to do some things online but i've been looking i just can't remember where i placed it. black modem right. black yes. ó wà ní fourth drawer yẹn níbi console But bàtí mo ń tọ́jú bíbá tí mo ń kọ́ àwọn cds kan síbẹ̀ ni mo rí ìbẹ̀lẹ̀ gbàgbé sí. are you sure. ẹ ti máa ń gbàgbé nǹkan jù ẹ ti ti gbàgbé nìyẹn. <laughs> let's go. Yeah, babe. Uh-uh. Hey. Kí ló now? I, I'm actually looking for the car keys. Moti ti wo gbogbo bí ilé ẹ̀kan mi ò rí ni mo tún ṣe ní kí n lọ wọnú and I, I, I checked on my bed. Mm-hmm. I checked under the e-, even the wardrobe. You're always thinking. <laughs> so lọ́rọ̀ kan o mo bi tó car keys. Ah, ni jáde mo bá Fine. Do you know where it is? because your Madam Fixit is here. No, you're my GPS now. Mm? You're my Miss Fixit. Uh-huh. Keep it coming. Where's the key? mm. What is Okay, fine, what is misplace? As usual. Mm, I Don't worry now, Mama is here to help you fix it. Mm-hmm, Mama. What is Momo? Tó bá mọ bí tó sọ kíìsì. Kò mi ò gbé mi ò dé anywhere ń bẹ̀ yẹn. O ò lè dé ibẹ̀ tó bá mọ bí tó tí mo ti rí kì í. Mm-hmm, ṣé bó mọ bí Take job. Mm, mm-hmm. okay. But that's not how to get it. Oh. Mm -hmm. Thank you. okay, mm -hmm. so mm-hmm. let's say that's your way. Let's go. But. Oh, what? Ooh. What's your Ugh. No, just, just, just. No, no, it's okay. oh, God. <laughs> No, no, I'm, I'm, oh, I'm fine. okay, just sleep very well. Sleep very well. Má lọ máa bẹ̀rẹ̀ báyìí tábà dé ìtàn. Mi ṣe ní bẹ̀rẹ̀ ṣe bá máa jóná. Ẹ bàbá bẹ̀rẹ̀ tó bá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ mi ni kò kọ́ sí. Yé. ń ta lélẹ́yìn ń tra láti seduce <laughs> kò lè work kò ń ṣe mí ò bá jáde sí ìwò sẹ́mu ni kò ṣe. ó ti ẹ̀ wà lọ́wọ́ èkó lè sọ̀rọ̀ ó wà láàrin ẹ̀. ẹ ẹ àní ẹ ẹ wọ ìgbà wo fẹ́ sign divorce papers fún ẹ. Are you talking to me? oh definitely yes you ah ta ni mo fẹ́ divorce ta lèmi àti wà nulẹ̀ ah pé mẹ́ta nulẹ̀ ìwọ dẹ̀ ni mo fẹ́ divorce kò ń ṣe lómi so <laughs> ìwọ ni mò ń bá sọ̀rọ̀. ṣé ojú ń kan ẹ̀ máa sáìn ẹ̀ náà mo kàn ní láti ṣe àwọn kankan kí n tó sáìn. ẹ ẹ o ti ń pẹ́ jù o ti ń pẹ́ jù because i'm not interested. oh báwo ni oúnjẹ ṣe máa dùn tuntun báyìí ah sorry mo ń jẹun ó lọ pé table manners kò yẹ kí n máa kí n máa stress ara mi lórí ọ̀rọ̀ you know. so èmi ò ní èmi ò ní. kẹ́mi mo ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ òun fi mí sọ̀rọ̀ oúnjẹ tó dùn wọ́n wọ́n má sọ mí di nuisance má sọ mí di nuisance tí mò ń sọ̀rọ̀ tí mò ń sọ̀rọ̀ bẹ́yẹn. darlene má parẹ́ ayé ò lè tuntun bá ṣubú. jọ ọ̀rọ̀ tó fi dá mi lóyún is capable of frustrating you are frustrating me you are actually frustrating me i don't like that. Ah. Hey, eh, hey, má ever, má ever lo darling yẹn fún mi mọ́. Yes, it's not meant for you. Darling. Sorry ó mọ̀ pé mi ò kí ń láìkí máa sọ̀rọ̀ tí n bá jẹun àti pípé oúnjẹ yìí ó ti dùn jù so mi ò fẹ́ distraction. Eh, eh, you, you, you are frustrating me you are actually frustrating me má sọ mi di nuisance ó rí mi pé wọ́n mi ò rọra ń sọ̀rọ̀ tó jẹ́ mi máa sọ̀rọ̀ lókèlókè kí ló dé baby, Toto báyìí now calm down. But follow now. Imagine your response again. That, there you go again. There you go again. Okay. Um, as you can see, oúnjẹ tí mo tí mo sè ó wà very delicious. Ó lè help ara ẹ̀. Mo mọ̀ pé favourite ẹ̀ ní oúnjẹ yìí. So mo ṣe tiẹ̀ lẹ̀ sí kitchen, you get? So kò lọ gbé kó jẹ́ tí bá wọlé. I'm not interested. Ọlọ́run ò I'm not interested. Mm i'm not interested and please henceforth to buy my múra nínú ilé wear something to my bo gbogbo bọ́ọ̀dì ẹ̀. ṣé ni yóò oh at all ó fẹ́ jẹ́ kí n up i don't like seeing what what i am mm, seeing. má Want me mi sí ṣan now next time i try better ṣùgbọ́n manage ẹ̀ báyìí. try and wear something better. <gasps> ta ló fẹ́ fún ta ló máa fẹ́ ta ló I might be hungry, but I, I, I'm not going to eat it. Nonsense. Má ṣe máa jẹ́ kó ní jójú ẹ̀ láíláí. Aunty, hmm? ẹ rí pé ìròyìn fine gan. Uh-uh. <laughs> Crown day star <laughs> Very nice. Hmm. Honestly, ó fit yín gan. Ah, èmi gan rí bẹ́ẹ̀. Ó <laughs> Thank you. Ah, ah, kí ló dé? mi <laughs> fine o. Oh. <laughs> thank you. mo máa rà. ah very affordable fine. ẹ̀yà mm, <laughs> very fine. thank you. ẹ kú ẹ wà o. ah báwo ló ń ṣe báyìí náà mo ní kó má máa ṣe báyìí mọ́ náà. Ah, ah. mo fi pé láìkí irun yìí ni yes i do but mi láì bó ṣe ń yarun mi o kàn ń yabẹ ni pé o fẹ́ já mi lórí ni wàá máa take it easy mi sọ pé kò mi i need space mo need space kọ kúrò ń bí fún mi fún mi ten minutes I, need to make a call i need to do i, I have things to do just just leave here okay, leave okay, mi ò láì tá a máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ pé okay give me space wọn ò ní fún yàn space. ṣoríwọ̀ ṣoríwọ̀ wo mo tọ́ pé kò yẹ máa ṣe báyìí mọ́ ah o ah, fẹ́ sọ mí di wèrè ni àwọn èèyàn máa ń wá wò mí pé mo ti ya wèrè nà. má bínú mo ní kí n yọjú sí ẹ ni ah, ah. kí ló ṣe sí irun mi àti bọ́dì mi. ẹ̀yin ló dùn ẹ̀ kí ni mo ṣe sí bọ́dì ẹ̀ total makeover ni mo ṣe ṣó láìkẹ́ ni. mi ò rò bóyá mo nífẹ̀ẹ́ sílé yìí o ó ti pọ̀ jù. Hmm? it's too much for you <laughs> kó too much fẹ́mi ó mọ̀ pé mi gbọ́ fàárì mi lè má ṣe bíi tiẹ̀ náà torí tiẹ̀ náà mo ṣe ń ṣe gbogbo wàhálà ẹ̀ bọ́ gbàgbé o <laughs> debit card ẹ ló ń sọ́fà ẹ̀ mo kàn náwó ẹ lọ anyhow ni. <laughs> kò burú ibo ló wá bọ́rọ̀ mi dé àní lórí ọkọ mi. <laughs> mo ń try lórí ọ̀rọ̀ ẹ̀ náà ṣebí torí tiẹ̀ náà mo ṣe ń ṣe gbogbo èyí tí mò ń ṣe. torí tèmi àbí nítorí fámìlì. You think I haven't noticed how you have been having fun with your family? Wo, mo ń try lórí ọ̀rọ̀ ẹ̀ ká máa pààrọ̀ àmọ́ o mọ̀ pé tọ̀rọ̀ bá délẹ̀ báyìí. Tára ẹni la máa ń kọ́kọ́ gbọ́. Hmm? Ó ti di bẹ́ẹ̀. Má take it bẹ́ẹ̀. Òun náà ni mò ń sọ. Mo ń try lórí ọ̀rọ̀ ẹ̀. Ok, mo wá ń promise ẹ ní nǹkan Lórí ọ̀rọ̀ tiẹ̀ máa try ara. Okay? Ó dáa. Kò burú. Madam Makeover ẹ padà sí ẹnu oge ṣíṣe yín. <laughs> okay o madam tí o make over see you later má máa ṣe báyìí mọ́ ah mo ti sọ fún ẹ má má má má ṣe báyìí mọ́ bye. ẹ̀hẹ́n ó ti rí mi pé mo ti ṣetán sí ṣe kó dẹ̀ máa bọ̀ kó wá attend sí mi. wọ́n lè ti mọ̀ pé ó yẹ máa sáré dìde bẹ́ẹ̀ yẹn náà I don't like this. Ah, mo níbi tí mo lọ ṣe kíá. ẹ ma. Ah, wàá ti mọ̀ pé ó máa dìde bẹ́ẹ̀ mi mẹ́kàn yẹn tán. ẹ má bínú ma. Ah. ẹ káàárọ̀. ee ee ee wá ibo ló dà ibo ló rò pò ń lọ ní o sọ fún mi ibo ló máa ń lọ lẹ́nu mẹ́ta yìí tí wàá lọ láàárọ̀ wàá dé lálẹ́ you dress too good i don't understand where are you going ibo ló máa ń lọ. mr ade i'm in a very good mood this morning so mi ìfẹ́ kó bà mood mi jẹ́ ṣé o ti gbàgbé ni. Ati was separated now. No, we are not. No, no, we are not. We are. Ah, <laughs> we are not. And and that reminds me. Look at it. Where is yours? <laughs> Where is yours? Where is yours? You mean my wedding ring? Yeah, yeah. Ah, èmi ti sọnù ti pẹ́. <laughs> You are joking. O rí pé mi mo cherish tèmi mo adore ẹ̀. So bó ṣe kí wọn náà ṣe ti tiẹ̀ nìyẹn. You're very funny. My darling, oh, sorry. Um, kí lorúkọ ẹ̀yẹn náà? Adé. No darling yẹn tó lò níbẹ̀rẹ̀ yẹn èmi náà ni mo deserve it use it freely freely. sori bó ṣe ń wò mí àti wà separated kakọ finalize divorce wa lókùwà ṣùgbọ́n look look have a nice day. no come back come back. èmi ló lórí ilé yìí and that means èmi ni máa determine nǹkan tó máa ṣẹlẹ̀ nínú ilé yìí ọkọ lólówó rí aya kò sí bọ́kọ ṣe lè kéré tó òun lọkọ lórí aya. ìdálẹ́ eh, ló ti bọ̀. náà kò bọ́ kò bọ́ I initiated the divorce process. Ó dẹ̀ wù pé kó slow in fact kó kó kó má wáyé mọ́ èmi ni ma determine it not you. Bọ̀bọ̀ gbàgbé mẹ́. No you can't you can't be going out dressed like this all the time. Èmi nìkan ni mo ní láti máa appreciate dressing ẹ. Eh? Where she going to every day? So you don't want to wait for me to come do that one too? Mm, to wait for me now. Is this okay? Is it tight as well? Yes. Good morning. Oh. Yeah. Ẹ káàárọ̀. Morning, no. Hey, did you do because kí wá ṣe No, no, no, no, no. There's no problem. Is our breakfast ready? Uh, no, no. I was just okay. uh, about to do that. Uh, so, baby girl, I need to go because me, oh, Lossi Bichelini, I'm going to the site directly. Okay. Yeah. So, I'll see you guys later. Hmm? Bye. So you make sure you take yourself to school. Hmm? Yeah. Mm. Mm. All right, darling. So I'll see you later. Eh? All right, oh. bye bye. All right. Oh, yeah. Ah, yeah. wọn ṣe o eh, miss kemi miss kemi miss kemi ẹlẹ ah. ah. ẹ káàárọ̀ sọ. sorry ẹ má bínú i'm so sorry mo ní àwọn issues kan láti address ní site ẹ̀wọ̀n eh, ló jẹ́ kí n pẹ́ i'm so sorry about that. èmi náà ti wò pé nǹkan kan ló máa ṣẹlẹ̀ tẹ́ fi pẹ́. yes oyin ńkọ́. Eh, ó ti sùn mo ti tọ́ kẹ́yìn. oh thank you so much. so ẹ jẹ́ kí n bí tètè máa kí tètè máa lọ. Ah, but Ah, time ti lọ. ní mini màá rí cab ní junction. no no no no um, the least i can do is drop you at home since o yẹ kí mi ni mo delay yín báyìí. Ah, hmm? ẹ wo ẹ má ṣe yàn màá get cab. i insist at least èmi náà ni mo dá yín dúró for this long. Hmm? no no no uh, màá kàn ní kí òkèlè kí yẹn wá jókòó sí pálọ̀ in case tí um, oyin bá need anything kó má dẹ̀ jẹ́ òun nìkan ló máa wà nulẹ̀. òkèlè kẹ́ẹ̀ ṣé ẹ fi hàn pé ó máa save ṣá òkèlè tó máa ń ṣe bálabàla. Ah, ah, <laughs> she is quite used to him in fact kí ọlọ́run tó bá mi mú ẹ̀yìn wá tẹ́mi bá mi tọ́jú ẹ̀ yìí òkèlè yẹn náà ló máa ń bá mi fill the gap lẹ́ẹ̀kọ̀ọ̀kan pẹ̀lú ẹ̀ so uh, she is quite used to him yeah, okay. mm. so ẹ jẹ́ kí n kàn sáré yọjú sí then kí n kàn change ẹ̀ eh? please. All right. yeah. Thank you so much for the ride, sir. I ah, really ah. appreciate it. It's the least I can do. Èmi gan ló yẹ for how you take care of my child àti èmi gan àti ilé everything. Thank you so much. I shall go. Thank you. Thank you, sir. Thank you. Have a good night, eh? Good night. ká ní wèrè ọkùnrin tó wá drop ẹ. ọkùnrin. má bí mi stupid question o gbọ́ nǹkan tí mo sọ ta ni wèrè ọkùnrin tó wá drop ẹ yẹn. ẹ̀bùn kí ló tó fi wọ́n parọ́ báyìí ah, dandan ni kí ló tẹ̀lé kí ló dé tó fi ń lo gbàgbára báyìí kí ló kọ́ ẹ̀ ẹni tó gbé mi wálé òkun ẹ̀ náà. we just keep quiet. oh so òun dúró kí ni ṣé divorce process yẹn kó tún bẹ̀rẹ̀ ránu òṣì ni. ṣé mi oh. ṣé mi mo kó bẹ́ẹ̀ òkun mm, ẹ̀ náà. Ah, ó dẹ̀ ń pariwo kí ló ṣe kíní kan ṣé o wà bọ́dà tẹ́lẹ̀ ni o láìkì nǹkan àwọn tó dẹ̀ láìkì wọ́n dẹ̀ wò pé òkè àwọn láìkì ní káwọn máa pákéjì ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pariwo. ṣé mi mo sọ fẹ́ẹ́ pé kò má láìkì mi mọ́ wọ́n dẹ̀ like mi nìyẹn wọ́n dẹ̀ package mi. as far as tó ṣe wà nínú ilé yìí as my wife èmi ò tí ì sign divorce papers ìwọ náà ò dẹ̀ tí ì sign ẹ̀ so we are still together. you and who. you and I. báwo ló ṣe ń ka ẹ lára bẹ́ẹ̀ kí ló ń ṣe ẹ̀ náà bọ́ ìwo mi dáadáa mo ti gbàgbé ẹ o ti sọ fún pé o like me. mo sọ mo ti gbàgbé ẹ now move on. gbàgbé mi ṣọmọ mi ni nǹkan tó ń sọ o gbàgbé o gbàgbé ọkọ tó fẹ́ ní ṣùlọ́kà o gbàgbé mi èmi èmi. ṣé bí wọ́n lò lóòfẹ́ mi mọ́ kí ni problem ẹ àwọn tó dẹ̀ rí mi dẹ̀ like mi wọ́n dẹ̀ wò pé ó kẹ́ ọmọ yìí dùn àwọn dẹ̀ fẹ́ máa ṣe kí ni àwọn fẹ́ máa help ẹ What's your problem? You don't, you don't say that to a man. A man tó fẹ́ ní flọ́kà. You don't say that. Wọ́ tó bá mọ̀ nǹkan tí mo dánwò gbòòrò gbogbo ẹ̀yìn ló Stop it. Stop it. If you're spiting me, stop it. <laughs> Àwọn not yẹn burú mẹ́. Shut up! Shut up! Stop saying that! Stop saying that. Ma ma ma bàjẹ́ ká tàbí potential for me? Stop stop saying that. I know it's not true. I know it's not true. Wàrà maybe mo ṣe wá ẹ̀sùn mi lè argue lálẹ́. What? Àwọn nǹkan tó ta ṣe ń bẹ̀ kò rí mi. Mi lè pariwo. I don't have time for all this. Kẹ́mi kí ni nǹkan tí wọ́n fara ṣe mi tẹ́tí ń bọ̀. ẹ̀yin ro mi gbogbo àwọn ro i don't have time i don't like what you're doing what's wrong with you ìwọ ló mọ nǹkan lò náà wọ́n lè bẹ́ẹ̀ lò ó ṣe ó ṣe. kẹ́mi. má gbé mi ṣubú jàre kí ló ń ṣe. kẹ́mi kí ló dé tó fẹ́ frustrate life mi. Eh. kẹ́mi kí ló dé tó fẹ́ sọ mí di nǹkan tí mi ò fẹ́ dà kẹ́mi why you why you doing this why why why you why you frustrating me òun lára ẹ ń gbóná lórí ọ̀rọ̀ ẹ. tàbá lára ẹ ń gbóná ara mi ò gbóná i'm just telling you the truth mo sọ bí ó ṣe yí bí nǹkan ti yẹ kó rí ni mo sọ fún ẹ. má parẹ́ bọ̀bọ̀ ìṣorí mo ṣe wà ẹ́ mo wọnú yàrá lọ mo fẹ́ lọ rẹra mi tẹ́ bọ́ máa ro máa wà o torí kò sí ṣóò ṣóyìn ẹ kò lè ever sí ṣóò mọ àwọn tó le jù ẹ lọ wọn ti ṣe kí ni wọn ti ń gbèrò wọn. no you know kò kò kò lè possible then if you are using that to spite me kò lè work I could see anybody tó lè le tó mi. mo wà nù around room. can that be true or she's just spiting me tó bá jẹ́ tòótọ́ mo lè gbàbẹ̀ mo lè gbàbẹ̀ hypertension you can't say this to me Kemi you can't you can't cheat on me I'm still married to you Maybe not queer, man olóṣù ọkùnrin kọ̀ọ̀kan lè gbé ẹ wá níbàyí kó máa fi spice mi padà rú ẹ ara ò lè rú ẹ I know you lying and you can do that to me Kemi and I mean it. mo dẹ̀ fẹ́ kọ́ lọ sí gbogbo nǹkan tó bá ń kọ́ ṣe ọkọ ẹ ni mo jẹ́ and I remain your husband. má sọ mi di nuisance má sọ mi má sọ mi má sọ mi di wèrè. nání nání nání o òun wa nílá nání o. iye. Yeah nani nani nani o oh, o oh, o oh, o ohun wa nílá nani o ohun tó ń ní ní pọlọrọ ẹni ohun tó ń ní ní pọlọrọ ẹni o o o ìwọ aṣá lórí mi tó kánú ìfẹ́ sí mi ìwọ aṣá lórí mi o níbi tá a bá rìn dé ṣé bẹ́ẹ̀ la. tá a bá rìn dé ṣé bẹ́ẹ̀ la máa rí mọ́ òó. I hope um, all is well Mr. Adegoke lọ́dún fẹ́ ṣe pè mí urgently. Yes, all is well. Um, Mo kàn fẹ́ bí ní um, question kan mi. Um, mo observe pé after last time tá a wá bíbá ẹ̀, ìyàwó mi change drastically change báwo bí a ṣàlàyé fún mi dáadáa. thank you very much all of a sudden ìmúra ẹ̀ change mm-hmm. yeah she started to dress well i mean ó bẹ̀rẹ̀ sí ní jáde she seems happier àbí mo kàn radiation yẹn kàn wá all of a sudden ó kàn bẹ̀rẹ̀ sí ní glow i mean the beauty in her now came out wọ́n á wọ pé ah kí ló ṣẹlẹ̀ kí ni nǹkan tó happen gangan i don't understand. mr adegoke yes ma. ẹ má sọ fún mi pé ẹ wà bothered nípa bínú ìyàwó yín ṣe ń dùn hmm. àti bọ́n ṣe ń múra. no mi ò wà bothered àmọ́ àfi bí ìgbà tó ń dúró kí n initiate divorce kó tó bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan tí mo fẹ́ but <clears throat> ó ti wá ń terrible ó ti ń fi ṣìnà sí i. Hmm. <laughs> ọkùnrin tí ń gbé wá lé. Mr. Adegoke, I think I know what is wrong with you now. What? It is called jealousy. Jealousy? <coughs> no, <coughs> I'm not jealous. <laughs> not in any way. Àtọkùnrin bá jowó máa my ó máa wọ́ọ̀sì gidi owó ọkùnrin bad. I'm not jealous. No, jealous about what? Kò tẹ̀ sí nǹkan tó burú nínú kéèyàn jowó ẹni téèyàn nífẹ̀ẹ́. Ìyàwó ṣáà ni wọ́n. But ẹ̀mọ́ tó mo sọ fún yín the last time pé kò sí nǹkan tí ò lè change so àjẹ̀dúpẹ́ nìyẹn pé wọ́n ti ń change so ẹ̀yin lè máa gbìyànjú kẹ́ reciprocate affection yẹn. Hmm. It's all right it's a welcome thing um, nǹkan tó tẹ̀ important ni pé I still love my wife <laughs> I I I still love her and that that's good. yes. that's good. nǹkan táwa náà fẹ́ nìyẹn so nǹkan tẹ máa wá ṣe ń sìn ni pé ẹ máa need láti fa wọn you need to be more romantic now. I'm naturally gifted. Ah. <laughs> I'm good in that. That's good. So if you can do that, you'll be able to win her back. Then your marriage can work. It's okay. Thank you very much. Eshigon. You're welcome, sir. But, hey, put a call through to her kó má súnmọ́ ọkùnrin kankan it's wrong ọkọ tó fẹ́ nìkan. Yeah. Don't worry, you can count on me. I will do that for you. God bless you. Amen. Ishigan, thank you very welcome, much. Sir. Yeah. Have a nice day. Yeah. ẹ lè gbé wá màá bẹ check gbogbo corrections ẹ máa fẹ́ lọ send me èso wọn ẹ bẹ̀ Come on, go back, go, go back, go, go back, go dress síbi tó yẹ kí secretary dúró Go, go, go, go, stand there. Well, Ade, what's the problem? What did you just call me? Ade. Are you mad? Are you okay? Ó pè mí baby, mo pretend pé mo ubo. gbọ́. Kí problem ẹ̀? Mo ti suffering times with that number pé to bá ti wà ní ọ́fíìsì yìí, má máa wà bí ẹni tó rí ẹ̀ I don't want it. I won't tolerate it any longer. Ade, why are you talking to me like this? To bá pe Adé I'll show you the animal in me. Yes. And but one eh? Don't ever, don't ever My wá office mi kó máa múra by mọ́. Can you gbogbo that that way? yìí? Kí ló ṣe Come on, cover it, cover it, cover the stinking thing, cover it. Kó má jẹ́ kí n throw up. Kí ni mímí nìyẹn? Me stinking. Yes, he's stinking. But you like it. Th that was before. That was nígbà that told me okay. Now I'm saying. Look, look, look office lawa and I want you to behave yourself okay be very very careful. kí ni gan ah wà careful wà careful wà careful all the time tẹ́yìn ọkùnrin bá ti fẹ́ gbọ́wọ́ kọ́ wá lẹ́ máa ń ṣe careful ah. sori aláìsàn tó ń I remain your boss I remain ọ̀gá in your office, and I am the alpha and omega of this company ṣé mi ló ń you are sacked You see, ti tán get out of my office get out oh what ti wọ́ra mi I know I, I shouldn't have done I that. I know you come back. Come back for what? For all of this. For all of what? All of this. Now let me tell you something you don't know. <laughs> Ṣòdí àwọn kankan wà tí mo mú wọn lára ẹ̀. Màá sọ fún very very terrible body odor. Oh yes. To bá observe mo máa sọ fún ẹ pé kò máa chew gan mouth odor ẹ ló fà. You are not in any way to lè dúró lẹ́gbẹ̀ẹ́ ìyàwó tí mo fẹ́. Gbogbo nǹkan tó ń ní Ọlọ́run fún ó moderate ni bọ́tí wọ́ oní náà níjù ni ṣọlá pé nọ́sẹ̀nsì tó gbé sáyà tó ń jẹ́ lójú yẹn wọ́n máa fi ẹ̀ ni bó ṣe ń fi ẹ̀ rè túwọ̀ fúnra òkè lè control movement ẹ̀ yes problem tó ní nìyẹn this is ṣó ti gbó overload lélẹ̀ ó fún wọn náà problem ó lè ní kó má fi because it's abnormal. but you like it. I don't I was pretending and now I'm okay I'm sane. no ibi ló wá gbọ́ ìsìn that was when i don't know what i'm doing listen wọn will wòyàwó mi in what way ló lè fi dúró pẹ̀lú ẹ̀ nowhere my wife has got the courage the charisma she's an embodiment of beauty her intelligence is impeccable an epitome of beauty she's got everything thing of in a woman but you don't have it get out of my office. i know you be back. get out and don't ever come back to this office you're sacked and i'm i'm happily married níbi tá a bá rìn dé ṣé bẹ́ẹ̀ la máa rí mọ́ níbi tá a bá rìn dé ṣé bẹ́ẹ̀ la máa rí mọ́ òó. Oh, oh, oh. I knew this day would come. Mo mọ̀ pé wàá tọ̀ mí wá. Ẹ má bínú ọjọ́, ṣe rí ìtara ọkọ mi àti ọmọ ló ṣe mí tí mi fi fara balẹ̀. Mo ti ní pírọ́blẹ́mù o. Ṣé rí bí mo ṣe wà yìí ṣe ní ara mi ń jẹrà? Especially ojú mi. Ní ìmọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀, bóyá ẹ lè tọ̀mọ́lẹ̀ sọ̀rọ̀ yìí. Ẹ bá mi wá solution sí ẹjọ́. Ènìyàn bìdí yàn-yàn ènìyàn ló ń jẹ́ aníbíire ọlọ́run olódùmarè ò rebì kan ẹ̀dá ló ń kánjú ju kádàrá àbó òríjọ́ kínní àná ó tara pàpàpàpàpàpà ó ń sáré lọ ó dúró gbọ́ ìparí ìtàngbésí ayé mi tí mò ń sọ fún ọ ṣùgbọ́n báyìí màá wá parí ẹ̀ fún ẹ ìgbà tí ìyàwó mi ò recognize mi mọ́ ní bá fi agbègbè sílẹ̀ mo lọ sí ibòmíì mo lọ bẹ̀rẹ̀ ìgbé ayé tuntun ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà ara mi bẹ̀rẹ̀ sí jẹrà. ara tí yín náà jẹrà ah, nǹkan tí mo experience gbogbo nìyẹn ó ń jẹrà ni. Hmm. tí ara mi bá jẹrà díẹ̀ á bọ̀ sípò. exactly bó ṣe ń ṣẹlẹ̀ gangan nìyẹn. tó bá tún jẹrà á hmm. tún bọ̀ sípò. bó ṣe ń ṣe nìyẹn. àṣòwe ló ń pa fún mi. òwe bíi ti báwo. òwe ilé tó lọ ni. òwe ilé tó lọ bí báwo bàbá láàrin ọjọ́ wo sọ́jọ́ wo that can be possible. The law of nature must be obeyed tí àsìkò bá ti tó tí ikú dé ara gbọ́dọ̀ kú ó sì gbọ́dọ̀ wọlẹ̀ ara tó ń lò yìí overtime ni ó ń ṣe ó yẹ kó ti wọlẹ̀ nítorí náà gbáradì torí ìgbésẹ̀ kan péré ló wà láàrin ara yìí àti wíwọlé. no no bàbá bàbá. wákàtí ti lọ àkókò kò dúró dẹ́nì kankan ta tí ó yí ọwọ́ àgọ́ sẹ́yìn o ẹ̀pà ò borọ́ mọ́ ó ti dà fi sẹ́yìn tẹ́gùn fi ṣọ́ ọjà ó ṣe mú so mọ́ òru ti ṣú ó di dandan kí ilẹ̀ ẹ mọ́. I have waited so long, but you treat me so bad. Kẹ́mi. Kemi. My goodness. Mm. Kemi. You're crying. No. Yeah, you're crying. See. No. Mo ti ń pè látàárọ̀ mi. Wá Kemi kí ló ṣẹlẹ̀? Mo I'm sorry. Baby your ọ̀nà. I'm sorry. Please forgive me. Mo mọ̀ pé ọ̀rọ̀ divorce ẹ Please just forget about it. Forget about it please baby please. I beg you forgive me. Forgive me. <laughs> Please, I beg you. Forgive me. I'm sorry. I'm sorry, baby. I look. I I love you. Oh, I, mean, I mean, I mean, I mean my love this time, baby. Please, please, baby. It's a huge surprise. Surprise? A huge one. <laughs> and yes tó bad taste oúnjẹ tí mo sè yes baby come come come here. no no no oh, no no no no baby um, chill chill chill chill mo mọ̀ pé mo ti ṣe mo dẹ̀ ṣe lè dá ẹ jọ torí ọlọ́run fọlọ́run bá bẹ please forgive me i swear to god from now mo ti ready láti change sincerely gbogbo nǹkan tí mo sọ yẹn i don't understand myself. You know I love you so much. Now it's a new beginning. The beginning of love, the beginning of peace in this house. Trust me, I love you so much. And you know I do. You'll enjoy what I have prepared for you. Come on, darling. Come <laughs> on. Adi, Adi, wait, wait, wait, wait, wait. I can't do this. I can't. No, no, no. You don't understand. I don't have time. There's no time. I can't do any dinner. I can't. See, I wish ayọ̀ bí wo Sorry, mi ò ní lè dúró ṣe dinner kankan i have to go now there's something urgent i have to do mo mo mo appreciate but o ti late ah o ti late i have to leave o ti late ẹ bá ògbóró mọ oh, ẹ bá ògbóró mọ i wish i wish kẹmí kẹmí. Can I wish it came earlier. Kemi, I'm sorry. I, ah, so, I, ha Kemi, I have to go. Only biti tí mo láti lọ. Ó níbi tí mo láti lọ. please, I don't, just, I don't have just being time. I don't have time. Please, just let me, let me, let me. Kemi, Kemi, Kemi, Kemi. Eh? See, I'm just being a man. All right? But now, materialize mistake me. Please, I beg you in the name of God. Please, Kemi, forgive me. I forgive you. Thank you. I forgive you. I. Yeah, that's Kemi. Kemi. Kẹ́mi where is wákàtí ti lọ àkókò kò dúró dẹ́ni kankan ta lẹ́ni tí ó yí ọwọ́ àgọ́ sẹ́yìn o ẹ̀pà òbóró mọ́ ó ti dà fi sẹ́yìn tẹ́gùn fi ṣọ́. ẹ ẹ jọ ẹ. Ah à ń bọ̀ wá. ọjà ò ṣe é mú sọmọ. ẹni sùúrù ta ló wà bẹ́ẹ̀. òru ti ṣú ó di dandan kílẹ̀ ẹ mọ́. ẹ wọlé ẹ kàlẹ́ ẹ wà ẹ wà ẹ wà ní ẹ àwọn kan wà ní ẹ wà ẹ wà sí ò sí nù mo fẹ́ sáré rọgà. ó sanwó lóru o. everything is too late tani ẹ kalẹ. ẹjọ mi àtàntì yẹn jọ ń bọ̀. àti tó wọlé nǹkan ah! wọn ti sọ fún mi kó tó di pé àwọn àwọn wọn wọlé pé àwọn méjì ni àwọn wá ẹwà ẹwà ẹwà ẹwà ah! kí ló ń ṣe yìí. Ah! Ìlọrin lẹ́rù pẹ́ wà ní ẹ sì sáré bẹ́ẹ̀ wọlé bá o ẹ ẹ sì ní a ebi tí mo ti gẹ̀ẹ́tì fún yín ṣé mo ya wèrè ni torí pé ní eh, ẹ̀yìn àtẹ̀yàn lẹ́jọ́ wá ni àti pé àwọn tí mo wà láàkó wọn wọlé torí mo ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ ni. ṣé ọmọ Ìlọrin ló máa ń bẹ̀wọ̀ Ìlọrin ni. ẹ ẹ ẹ lè ro pé mi tẹ́tí ní tax nìyẹn you came here now if you get tax for Ìlọrin your tax is not more here so ti yẹ ẹ jẹ́ lọ rí àwọn ọ̀gá kí lè explain fún wọn pé èèyàn ń béèrè wọn. èmi àti lady yẹn lájọ wọlé ṣá. ṣe bẹ́ẹ̀ yẹn àti wọn lè wá. àjọ ń bọ̀ ni. ẹ dúró I, I need to see you. But let me see now. I mean, why come at this time? I'm sorry pé mo wá at this time. Ó lọ́rọ̀ tí mo fẹ́ bá yín sọ ni. Kí ló ẹ bá ẹ I have something very important to say please. Ejoku. But kini kono ba náà bá jẹ́ Why why today why not tomorrow ẹ bá jẹ́ kó dọ̀la? Ó ti dúró dọ̀la ìjọ torí olú. Mi ò ní time. Mi ò lákòókò but àwọn arákùnrin kan ni wọ́n ní àwọn ń béèrè àwọn. ọkú ẹ bàjẹ́ sá kí ni gbogbo òsì yẹn náà ẹ ṣe kí wọ́n sọ pé mi ò mọ sẹ́mi sẹ́ni but I left you on the gate mo ní ẹdún òun fẹ́ lọ reply yín inú ilé o ẹni ẹ̀dẹ̀ ìjáwọ́ inú ilé bẹ́ẹ̀. we just keep quiet sórí ọ̀pẹ mi sọ́kọ́ pọ́pọ́sì mo fi wá bí báyìí o lè lánàá bá mi sọ̀rọ̀ are you alright? Ah? Are you ayọ left too i'm the security of them who give the other six point. ó là yín kò mọ̀ mí. tani ma gba ma gba ẹ. tani ma gba ẹ kí ló kí ló bẹ ṣe. hey, hey, ẹ gidi. sáyẹ tani. ẹ eh, eh, ẹ bí fi jìjà ṣe ẹ. ma gba ẹ lẹ́ẹ̀kan ọlọ́run sẹ́kùn lè sọ ní ìdílé. ẹ mo sí wọn ní tápà ló sìn. irọ́ ni. tíwájú àbúrò ní bọ́ọ̀lù ma gba ẹ burúkú ó já wèrè ni. kí ló dé náà kí ni gbogbo rọ́bìsì náà who who is this man. bori pé ìyàwó mi wọ mi bá wá mo wá stress ìyàwó mi ó wọlé ọkùnrin wá ó bá mi sòṣì are you mad. hey my friend o kàn já wọlé onílé i mean. now can you just barge into my house and everything i mean security man sọ pé kò dúró sí gate. yes kò wá sọ fún ọ nù lé instead of you to adhere to that o kàn já wọlé òde òde hàrà. hey man you can't talk to me like that do you know who i am ọ̀rọ̀ tó sọ yẹn to me ọ̀run mi nú. now you shut up are you kidding me ọ̀rọ̀ i'm the security while you talk to my boss when you talk. ó jáwèrè ni. bottle challenge tó bá lọ wá máa fipá fọ ẹnu ẹ. oh oh try me. ẹ na we no oh, try. oh try me. ẹ no try. máa bá tiẹ̀ jẹ́ sa i know what i'm saying máa bá tiẹ̀ jẹ́ i no joke with my wife. ìwọ máa lọ sí gate. ọ̀gá kí máa lọ sọ ma pé o máa gbẹnu gate kọjá tó bá máa gbẹnu gate kọjá o máa rí challenges mi. no má bẹ́ẹ̀ fà. oh let's start now. ya ẹ eh, i will not oh, start. oh let's start. i will not start. get out of it. i will not start. bastard you are a bastard. my friend we need to get get out of this place. ṣe ṣe ní nǹkan tó bá ṣe ní nǹkan tó bá. No. uh, sorry, please, who are you? Oh. And how can I help you? Oh, it's not difficult. Go difficult, Anna. This is my own wife. And I'm ready to take my wife away with me. Give ni ìyàwó mi wá kó wá I want to know. Hey, eh, eh, hey, jọ jọ jọ torí Ọlọ́run Mrs. Kemi give me one give gbogbo rubbish now. Náà ta lọ gbani tó kàn wọlé tó tó kàn this this unconfirmed element tó kàn wọlé mi tó kàn pariwo anyhow. No, that is disrespectful. Oh really? Yeah, it is disrespectful. And ah, then let me add something else to it you are equally uncultured. Oh, oh ní mẹ́mà sábà kò kò. ìyẹn wà more disrespectful man. that was the intention. Ah, oh really. yes. tó tó bá jẹ́ pé wọ́n kọ̀wé wọ́n dẹ̀ tu ẹ̀kọ́ ah. káyọ̀ wọ́n ní ọpọlọ tó yẹ bá pé wàá mọ̀ kó láyé kó ṣí ẹ̀wọ̀n pé o gbéyàwó níyàwó sílé àṣọgbádùn ṣá this is my wife ìyàwó tèmi lélẹ̀ and oh ṣé ẹni tí wọ́n wá ń bá rè é. bẹ́ẹ̀ ni who are you. idiot tí wọ́n wá bá rè é ah. tó ń sọ pé ẹ̀pá òbóró mọ́ pé gbogbo ẹ̀ mi mọ bí tó ti rí eléyìí eléyìí bó ṣe dàgbà tó kí ni nǹkan tó ń wá lára ẹ̀ gangan. eléyìí tó ti dàgbà tí irun funfun ti bo láìfọ ẹ̀yìn eléyìí ò lè wà active bí mo ṣe wà active torí ẹ̀ wá pé ni wà á mọ̀ pé èmi wà active gidigidi. ayé ewu gbogbo vulgarity yẹn nulẹ̀ oní ọmọ kékeré wà nulẹ̀ o kí ni gbogbo rọ́bìsì. ẹ sọ ọtí bímọ you are mad you are insane so ọlọ́mọ kan ló tún tẹ̀lé tàbí yahoo mo tẹ̀ pé. Touch me again, I'll strike This insult if you is me again, I will touch you. I will let you. I will. My, my friend. I, mo dáràn, mo dáràn. Kí ló ṣe é? Mo ṣe nínú. Kí ló ṣe é? Oh! This same man. Man yìí ló gbé wálé. Man yìí ló gbé wálé jọ yẹn. Oh, ó ti pẹ́ tẹ̀ ti wà lẹ́nu ẹ̀. She's my nanny. Kí ni gbogbo. Will you just shut up? My wife is not a nanny. Ah! Yes! Má bẹ́ẹ̀ fà. Fà kí ni? Má jẹ́ kó mọ orí èèyàn tí mo jẹ́. Ọgbẹ́ ọgbẹ́ ọgbẹ́ tó fọ́ọ̀mù ma. Kí ló ṣe? Má kọ́. Ó bí ẹ̀dá. Kí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ wà á fi eléyìí ṣe àṣemọ. Ah! yes i can deal with you. ọgbẹ́ni màá bù ẹ o. mo ọ̀ bí ẹ ta. màá bù ẹ ní títí lọ́rẹ̀ ṣe fún ẹ nínú mi. i will i will teach you a lesson you will never forget. ìmọ̀ gbogbo wọn wife. you are my wife. Look at it. We are still married. Okay? I have not signed the divorce papers. No. sign it, we can't we can't dissolve this marriage. okay. Huh? Ah. Okay. What, what, what? My love, I need to talk to you. Stop it. Love, you are my nanny. Stop it. No, I am not your nanny. Ah, Modano. I am hey, not. My wife is not a nanny. She is my wife. No. I'm not a nanny. So, ah, she's my nanny. Me, okay, kì í me. Me, okay, Mi ò kì What ṣe me? What wojú me? what do you say? You I am not your wife. Leave me alone. Aki, please listen to me. I don't have. Kí ló lò fún ìyàwó mi torí long. Aki, I need to see you. Ah, ah can't see you ìwọ ni mo fẹ́ Come ọkọ mi. ẹ ẹ ọkọ báwo. look into my eyes èmi ni èmi ni bisola ni bisola ni èmi ni èmi ni bisola ni bisola báwo. ẹ eh, please please please please. I don't have much time I don't have much time my love I'm so sorry. I didn't mean to leave you. I didn't mean to hurt you. I'm so sorry. But you are my nanny now. No, no, no. My wife is not a nanny. You are my wife. You don't share. I am not Kemi. Kemi, are you alright? Look right? into my eyes. Look into my eyes. I'm not Kemi. I am not your wife. Leave me alone. My love, my love. Kí ni nǹkan to ṣẹlẹ̀? for ni ṣe fún ìyàwó mi? Kí ni nǹkan tó ṣe fún ọtí brainwash ẹ̀? Kí ni nǹkan tó ṣe fún? Yàrá àgbà tó ń lọ fún Douglas. You are not my wife. I am your wife. I am Bisola look into my eyes èmi ni ọkọ mi ọkọ mi mi. ìwọ ọ̀dà mú nǹkan ẹ̀ náà níbi tí mo gbogbo eléyìí náà. náà kí ló ṣe ẹ má jẹ́ kí màá yí máa sọ̀rọ̀ sí wa look i'm your husband and i still love you i love you i'm so sorry about this. i don't love you i love him. àṣewèrè la gbà sílẹ̀ ni kí ni gbogbo nọ́ọ̀sẹ̀nsì náà. i love you. I want to talk to you. Please give me this last chance. Please. No, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, nonsense. I do not want you to disrespect the memory of my wife. Let your wife get to places. Just release my own wife. wife. Yes. I am Bisola. You are not Bisola. You are, you are, you are my mommy. You are Kemi. You are Kemi. What do you see? I am your wife. Oh, oh, you are Munkoe. Ah. Oh, you are Munkoe. I did not ridicule her. What is this? You need to ridicule her. Stop this. This man does not want you. I love you. I don't love you. No, no. I love him. You can't love me now. I love you. How? I am Bisola. I love. Go. Eh, eh, eh, no, no, no, no. It's like. Uh-uh. No. Now listen. Shorty, listen. Shorty, but she's ridiculous. Look, I am your husband. No. I still love you. No. I'm to give you everything you want. No. I, I love you. No. Right? No. I don't want divorce anymore. No. I'm no. still married to you. Look at my finger. No. But I love you. It's all you don't, me. You don't know. Oh, okay. You don't believe me, okay? You don't believe me. I will prove it to you. You have a mark on your left thigh. You got it when you were 12 from an Okada accident. Yes! Am I lying? Tell me I'm lying. You have a tattoo on your chest. You did it when you were 18. Last bẹ̀rẹ̀ ló ti wá bó ṣe máa parẹ́. Ṣé o ní parẹ́ ni? Ṣé mo parọ́ ni? Am I lying? Ẹ tẹ̀sí máa dé lábù yẹn. Oh, o ò ti mọ ọkọ on tó báyìí. Ẹ ti mọ̀ra this deep. Then you are insane. Okay, prove it to this idiot that you are my wife tell me when did I make my first million ìwọ ìyàwó mi nìkan ni mo sọ no no no Ade I don't know stop. I can never know. stop pretending you no. know. no I'm not Kemi I'm not Kemi ah Kemi. Akilo ṣe wọ́n náà dà ó dẹ̀ wá mi ó dẹ̀ wọ́ mi tí mo kọ́ sí what is wrong with you? Ó yẹ kó bọ́ta kó different dìfẹ̀ndà rẹ̀ Kẹ́mi where are you? Masudana, what nonsense is this? Is this, is this what, what you're going to do? Or refuse that sọ̀rọ̀ àbí? Èmi ni kí n forí kò, èmi ni kí n máa ṣàlàyé àbí? problem, máa ṣàlàyé má yọjú ẹ Akin my puppy love I love you so much I didn't mean to hurt you I'm so sorry I love my child also but everything is going to be fine okay I will always love you and you I am not your Kemi. Kemi, your wife, loves you so much. Má rò pé torí mo ti kú má ṣe ìrántẹ́ ní gbogbo ìgbà torí lọ́jọ́ yẹn. orí tó ń sá lọ ẹ̀mí ẹ̀ ló ń sá lọ yẹn o tí ọlọ́jọ́ ò bá tí ì dé tásìkò ò tí ì tó ó ṣeéṣe kó padà sínú ara yẹn ẹ̀dá ọmọ She couldn't even wait to hear the end of my story. níbi tá a bá rìn dé ṣé bẹ́ẹ̀ la máa rí náà wáyé o bòdọjọjọ kan àwa yóò fi rìn àjò sílẹ̀ bòdọjọjọ kan àwa máa délé gangan torí pé kò sẹ́ni tó rìnrìn àjò kó gbé e ṣáájú kò tí wù kó pẹ́ tó a ó délé dandan àjòjì àjòjì o àjòjì lèmi àti rẹ jẹ́ àjòjì yé e, e, e. àjòjì yé àṣẹ ìyá àjòjì o lèmi àti rẹ jẹ́ láyé mo ní níbi tá a bá rìn dé. Ni bela rí mọ́ àní níbi tá a ní bela o níbẹ̀ máa rí